time without number wípé kẹ má ẹ̀fà kẹ bí ẹnu yìí sókè bẹ́ẹ̀ kẹ má bá ń sọ̀rọ̀ Are you talking to me that way? ara àgbòyàn níbo ló ti wá. orílẹ̀ èdè tí mo ṣe kù sí àárín. orílẹ̀ nìkan ló bí ọ. ìyá rẹ̀ àti bàbá mi ti kú. kò ṣẹlẹ̀ yìí ọlọ́lá benson gbogbo spain madrid number one ọba eu. a máa ń fọkàn kù ní ìbákọ̀ obìnrin. ẹjọ́ tí mo sọ̀rọ̀ fún anyhow ṣé ti gbàgbé pé adult ni mí ni. èyí tó ti rí olórí ibú ọmọ òfò ọmọ àwọn ọmọ òfò. ọ̀daràn ohun ìlú wo táwọn ọmọ ìwé báyìí. ká ṣe ìbálẹ̀ rẹ̀. ó ṣì lówó dání tí mo ṣì lè ná náà. mo ṣe ìtọ́jú sí ìyàrá mi. inú owó gbogbo òun agbáríkí tó tó kí ó tó. bí mo ti ń re mọ́sálásí mò ń lórí òkè. ẹbí tí mo ti mọ pàyà yìí. ẹyin méjèèjì rẹ ń jẹ sí ẹkọ. àrùn tí ń ṣe pé dìrì sọ̀nù ní ti ń sábẹ́ yadé gbogbo ọlọ́yà adùn lè ní sí. kí ló wá dé tèmi ọ̀la tọmọ mi ọ̀la tọmọ ọmọ òtó là. ojú gbọ́dọ̀ gbọmọ lọ́wọ́ èkó. ojú gbọ́dọ̀ gbọmọ lọ́wọ́ èkó. ẹ wá gbà mí sílẹ̀ ń sọ yìí ẹ̀yin egbò ní pọ̀ fún ẹnu ṣe ẹnu ṣe ẹnu ṣe ó o tún tẹ̀lé ẹ̀ gan o ní big problem ah, ọ̀rọ̀ pé tẹ̀sí ìṣẹ̀lẹ̀ yìí gan èmi gan fáwọn tí a fẹ́ sùn ní báyìí. n mo ní ti rí iṣẹ́. ìjọba ti rí iṣẹ́ ni. alábàárù mo fèrè ṣe wọ. ni mo máa ń gbẹ́rù. ṣé o ti gbẹ́rù ara ẹ ná. n mọ gbé àfẹ́fà. bẹ́ẹ̀ ni àwọn ọmọ yín àtàwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n lọ lè sùn sílẹ̀ oṣólẹ̀ oṣólẹ̀ ṣùgbọ́n mi. oṣólẹ̀ tí wọ́n wá lọ sí ohun tiẹ̀ lórílẹ̀. ìdí ojú pálábá rí níjọ́ tí ọwọ́ pálábá bá ṣe gbin ojú yóò rí gbogbo alamọ pé mi ò mọ ẹni tó ń tẹ omi mi ò mọ ẹni tó ń tó ń dààmú mi báyìí torí Ọlọ́run. so snazzy. mi snazzy Ọlọ́run gbọ́. ó máa nà yín lẹ́yìn èso tọrọ fún ìṣẹ́ bọ́ọ̀lù lẹ́gbẹ̀rẹ̀ ayé. táwọn ọmọ fẹ́ máa parọ́ mọ́. madam ṣe jáde tí bá ṣọ́ọ̀bù ṣé máa pè yín ni. sọ́ra. Valeu! Jamal, your time is up. You are henceforth a free man. As you exit this correctional facility, remember you have been reformed and devoid of all crimes. Be a law abiding citizen and refrain from all form of temptation or influences that may bring you back here. Jama, we do not expect your second coming. is a gift. Freedom from the shackles of penury, sickness, and of course, confinement is priceless. Out of its burning desire and aspiration to be a movie star. light on, actors on standby, his dreams faded out Instead of Jamal being before the camera or behind the scenes, he ended up behind bars. Living is an artistic activity. Getting through is an art that keeps Jamal Hebel with sound mind in enduring his 70 years jail term. Jamal walks a free man in high hopes of fulfilling his life aspirations. What other gift is worth more than living with loved ones and not inmates? ṣáà lè lajú mi lẹ̀ kí àbúrò mi jẹrà mọ ẹ̀wọ̀n so ẹ̀tọ́ mi tó yẹ kí n ṣe ni mo ṣe ẹ̀tọ́ tó yẹ kí mọ́mì náà ṣe gẹ́gẹ́ bí ìyá wa ó ní wọ́n ń ṣe ìtòṣe kókó ni pé eléyìí ti wáyé ó ti wáyé bẹ́ẹ̀ nù ó sì nǹkan tá a ṣe sí àdúrà táwọn ọmọ àgbà ní pé kọ́lá máa kí irú ẹ̀ wáyé mọ́ mọ̀dẹ̀bí lè pé ìwọ náà ti káwọn ẹ̀kọ́ kan. ìwọ ni máa kú dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó kó àdúró tì í ó náà bá mi dúpẹ́ fún ẹ ó náà bá mi dúró tì ẹ ó jẹ́ òun máa rí ṣe títí ọjọ́ ayé òní tọrọ jẹ ah, bí ó bá jọ pẹ́ lọ pẹ́ ẹ báyìí tèmi ò bá gbé ni kúrúnà ló tún yàn yìí tèmi ò bá gbé ni bá dààmú kú ni ọ̀rọ̀ mi tọ́pẹ́ ó jọ pẹ́ lọ ó yẹ kí n lọ ṣọ́ọ̀ṣì báyìí kí n lọ dúpẹ́ kí ni iná yẹn ló yàn yìí pẹ̀lẹ́ lè ti ní ká yàkú lọ gẹrun orí ẹ̀ ọ̀rọ̀ wa tọ́pẹ́ ó jọ lọ ìtẹ́lómi lọ tó lè yẹ tí ó padà mọ́ rárá ṣé díyẹn ló yún àbórí. ibo ni ò ní yún lásìkò yìí mọ́ mi. ẹ̀gbọ́n mi ìyá jẹ́ ní gidi gan seven years lórí ẹ̀ṣẹ̀ àìmọ́wọ́ àìmọ́sẹ̀. máa kí tó bá ń ṣe gbogbo ilé mọ́mì tí mo máa sunkún ni demand tí wọ́n bá ń sunkún demand àwọn máa rántí nǹkan tí ó bá yẹ ká rántí ṣé ọmọ fẹ́mi náà mo ń try láti strong ni so jẹ́ ká ara gba kádàrà tiwa fọlọ́hún kádẹ́ ní gbàgbọ́ pé irú eléyìí ò ní ṣẹlẹ̀ wọn lágbọ́rọ̀ lọ́hún so kí wàá ní plan ẹ̀ báyìí kí ni àwọn nǹkan tó fẹ́ ṣe àbí tẹ́sán bá dá nìyẹn máa ń tún gùn ni ó ṣáà máa padà sẹ́nu iṣẹ́. kò lè padà síbẹ̀ ò bẹ́ẹ̀ ṣe eléyìí bá da tó bá tún gùn gbogbo eyín ẹnu ẹ ló máa bọ́ ń gbọ́ wàá lọ tún wàá lọ tún ṣe tíátà wọ́n bá bí ẹrẹ́ kí n kàn rí ẹ kó fi fóònù rìkọ́dù kó jó báyìí lásán tó fẹ́ fi ta ikú oró ni mo ti bá àbàgà ní sọ̀rọ̀ òun lọ kọ́ṣẹ́ fọ́gà yes wàá dẹ̀ kọ́ṣẹ́ panel tó o bá kọ́ panel wàá kọ́ mẹkáníìkì gbogbo n tó wà nílẹ̀ fún ẹ nìyẹn. báwo lẹni tó kàwé ṣe máa máa lọ kọ́ mẹkáníìkì ní ìdá yìí. ẹ̀bọ́n ló ń gbàdúrà àti ẹni eléyìí ń sin ọ̀nà tó ń tọ̀ òsùn ọ̀ ni bí ó lọ kọ́ṣẹ́ ọwọ́ kó níṣẹ́ ọwọ́ lọ́gbọ́n ọ̀dà ṣé wàá ṣe wẹ́dà tó jẹ́ ìyàlẹ́nu gidi fún mi nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí nínú ìrìn àjò nígbà tó wà ní prison ní orí kọ̀ tó kún bọ̀ rárá. Joshua tiẹ̀ ní ẹni iṣu ni because all through tí o fi wà níbẹ̀ yẹn kò kí ń gbé kọ̀ tí ń bá pè kò dẹ̀ pè mí rárá ó dẹ̀ dá mi lójú pé kò pé mọ́ mi náà. àwọn ará Yorùbá ládọ́wọ́ ṣe nígbà tó ti dèrò ẹ̀wọ̀n á wá gbé fóònù tiẹ̀ kó gbé fóònù ẹ̀ tán kó di pé wọ́n pè pé ló kàn kirikiri kó lè gbé orílẹ̀ pé tó ń gbéra kùrùkùrù yìí. mọ́mí mo dẹ̀ sọ fún yín mo ní kí ẹ jẹ́ kó wẹ̀ nà ẹ kó fìdí tọ̀ wẹ̀ nà. Bọ́láńlé Bọ́láńlé. máa ní láti fi ìdí tọ̀ wẹ̀. Ah, ẹ kó jókòó mọ́ mi. ṣé ìyàwó mi ló ṣe. mo ti dáná tán ṣé kí n bá yín sáré. kò tí ì lè jẹun jẹ́ kó jẹ́ kó lọ bó bó ń gbẹ́ra sí gbogbo iṣẹ́ ẹ̀ mo sọ fún bọ̀dẹ́ lẹ́yìn kan. mo tọ́ máa ṣẹlẹ̀ lélẹ̀ dítọ́ ti ara sílẹ̀ kọ́ mú un lọ́nà mú un lọ sí visitors room kó lọ ṣáà máa ní láti wẹ̀ lẹ́yìn àwọn aṣẹ́wà sáàbù àpapọ̀. pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́. ìta ni ìta ló fẹ́rẹ̀ kú. ẹ ẹ sà ẹ sà wọn ni sà ẹ sà ẹ jẹ mr mrs Tokunbo Robes mi bèrè sà bẹ́ẹ̀ ni sà. Ah, ó dàbọ̀ ní àwọn tó ń gbé bíbà tẹ́lẹ̀ ni o wọ́n ti lọ wọ́n ti kó kúrò bíbà wọn sí bíbà mọ́ o. Ah, sà ẹ ẹ bẹ́ẹ̀ mi tí mo sọ ó ga ó ń ṣe fíìmù wọ́n ní irun púpọ̀ lórí báyìí ẹ̀gbọ́n tó ga tó bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá wọn ti yà wọn exactly sá. wọ́n ti wọ́n ti lọ jìnnà wọ́n ti kúkúrò bíi tipẹ́tipẹ́tipẹ́. wàá ní wàhálà sá. ṣé ẹ jọ ṣẹ́ ní nọ́mbà wọn. nọ́mbà ah, mo ní mò ń ṣe síkọ́rìtì bí ọdún gbèrè nọ́mbà ṣé mi ni mo máa gba nọ́mbà next time sir. next time yes sir. Light, they say, is always at the end of the tunnel. But Jamal's aspiration is made. with a dead log. Meeting Tukumbo is the only hope to change his unfortunate life for his desired goals. A dead man is to a dead dream. Hi. Hello. Where are you headed? Just next street there. Next street. Okay. Uh, eh, Ewale? Oh, come on. Uh-uh, why? ó kàn wù mí kí n gbé yín ni now bí mo ṣe ń drive by mo rí fine boy mo dẹ̀ wò pé kò sí big deal tí bá help. no problem yeah. you insist. yeah i insist. thank you. you're welcome. Jamal. Who says the past is ever past? Deeds from the past frequently resurface back to haunt us. Ọdún méjì gbáko ni mo lè ní remand kí wọ́n tó gbé mi lọ sí court wọ́n tó dájọ́ ọdún márùn-ún gbáko fún mi lórí ẹ̀ṣẹ̀ àìmọ̀dí. kàyéfì ńlá gbáà ló jẹ́ sí mi nígbà táwọn tó ń gbógun ti gbòógì olóró dé tí wọ́n ṣàdúbàgì mi tí wọ́n sì bá egbògi olóró nínú báàgì mi. I was speechless and confused. mi mo ti máa ṣe. mi ò rò pé tòkunbọ̀ mọ̀ pé mo ti dé o àmọ́ ó wá yín lọ sílé tẹ̀ ń gbé tẹ́lẹ̀ mi ò bá yín gateman tuntun tí mo bá gan-an òun ló ń jẹ́ kó máa fi bí mi pé ẹ̀ gbé bẹ́ẹ̀ mọ́ gbogbo akitiyan mi láti rí tòkunbọ̀ àbúrò jásì. má ti jẹ́ ká ṣe bẹ́ẹ̀. lóòótọ́ ni mo wá yín lọ sílé tẹ́ ń gbé tẹ́lẹ̀ àmọ́ lẹ́yìn ìgbà yẹn mo darú fún ara mi mo rí wípé àsìkò yìí kọ́ ló yẹ kí n ní tòkunbọ̀ torí wípé ẹ̀rí ọkọ̀ ṣì ń jẹ mi gidi gan àmọ́ mo mọ̀ wípé tí àsìkò ṣíṣú bá tó. Voilà. Darling. How are you? I'm fine. How's been your day? Fine, fine. Mommy say. Oh, this one that you are home early. Hope there's no problem. Babe, I had to leave the set. I was so hungry. I was so famished. When that láti tètè máa rush bọ̀ wá sílé kí n wá jóúnjẹ ìyàwó mi. Ṣé wọ́n fún set tó lọ Fine, wọ́n fún mi lóúnjẹ bọ̀ jọ oúnjẹ wo ló beautiful dam ṣe yíká ṣe fún mi. <laughs> Baby, I always want to eat your food. Èmi náà ti already sunje. So just really? go up, okay. freshen up, then I'll set the table. That's why I love you. Babe, don't go hug me now. Oh, Wale. Oh, hmm? Untabanda nani. All right, just go up. All right. All right. Babe. All right. um, fóònù àti sim náà kọ. ni tí wọn àti ṣiṣẹ́ ọ̀rọ̀ náà. ìdí tí mo ṣe ni kò máa lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ nìyẹn yeah bó o insist pé o fẹ́ wà lótẹ́ẹ̀l ṣó mọ̀ pé married woman ni mí mi ò lè máa wá sótẹ́ẹ̀l all the time. mo ṣe ń fojú pamọ́ báyìí ni I can't go out anyhow and uh, things mura twenty four hours ma fi ṣiṣẹ́ náà so it's not even up to twelve hours yet so ó lè ká ní sùúrù ṣó ti jẹun. yà mo ti jẹun kí mo kì í fún jẹ ṣeré mo kì í fún jẹ ṣeré mm-hmm. so sorry eh, ọ̀rẹ́ mi àtàwọn ọmọ ń kọ́. àlàáfíà náà wà á dúpẹ́ fọlọ́run. Thank God. Um, ìdí tó ṣe sọ pé kí n fọ̀rọ̀ yẹn sínú òye mi o. ṣíṣe fọkàn balẹ̀ lásìkò bá tó mo máa lọ rí tó gbogbo fún ara mi you don't even have to tell me but like this for now I'm scared. Mi ò know lórí for now. You're not Ìrìn ọkàn jẹ́ mi. Ẹ̀rí ọkàn. Ṣé bọ́rọ̀ àná ti ré kọjá? Èwo lolúwo kókó? Ọ̀tọ́ ẹ̀rọ tó sọ. Àmọ́ ta ló sọ bóyá èrè wà burúkú tí mo ti wo stone ball ni the jẹ? Má sọ bẹ́ẹ̀. Lábẹ́ bó tilẹ̀ wù kó rí. Tokunbo lè ever robi sí ẹ. Prison, let me tell you something, You know Loma. Nígbà tí mo wà ní ọgbà you mo tọrọ àforíjì lọ́wọ́ ilé ìgbìmọ̀ rẹ̀ bóyá ó ti lè dáríjì mi. Àmọ́ lọ́kàn àti kúrò tó gbogbo ṣòro fún mi. Ìbínú Tokunbo ni mo bẹ̀rù. I can't even face him. I'm very, very scared. Like, very, very scared. Oh. <laughs> má má fi yẹn ṣe ṣoríke inú tí mo pádùn ní orí night watching yẹn nǹkan tán bá sọ pé kí n ṣe màá ni mo ṣe àìrọ mi ìyá yìí ló dé bíbá ẹ. Hey Williams. kì í gbé ok. <laughs> Hello. <laughs> ah, akókó ń pata sí lẹ́nu ọ́. <laughs> Ah, èmi ò mọ̀ pé ni mo fẹ́ o, actor ni mo mọ̀ pé mo fẹ́. Bí actor ṣe wá dọlọ́kọ̀ ni kò yé mi. <laughs> Kí ni gbogbo yẹn? Gbà mí dé fún mi. Fún mi ní fóònù mi. Oh, ah, ah, ok, ok. Oui, o ti kọ́. Ìwọ ló kọ́ tẹ̀. Báwo ọ̀rọ̀ yín méjèèjì ọ̀rọ̀ yín ti yé mi, mo mọ̀ kàn ti máa ṣe sọ̀rọ̀ yẹn. Um, babe, you know this actually remind me of Jamal. Jamal? What about him? Kí ló ṣẹlẹ̀? Mo kàn feel pé ó yẹ kó contact Let if fi yọ Jamal kúrò ní prison to wà. I know you can do it. Really? So mi pé kí n lo contact mi fún ẹni tó wà lẹ́wọ̀n. Fún ẹ̀sùn ìgbé oògùn olóró or is that what you saying? Yeah, but babe, Jamal is supposed to be your bosom friend. And so? Mo kàn feel pé kò sí nǹkan tó léwu kó ṣẹlẹ̀ lábẹ́ bó ti léwu kó rí. Ó yẹ kó lè help ẹ now. Listen, listen. Kò sẹ́ni tó máa gun ẹṣin tí ò ní ju ìpàkọ́. Even tí kò bá wù ú gbọ́dọ̀ láti ju ìpàkọ́, orí ẹṣin tó wà yẹn gan, ó máa jẹ́ kó ju ìpàkọ́. Ah. Fine ní position tí mo wà yìí you don't expect me kí n máa bọ́ síta káwọn èèyàn máa rí mi pẹ̀lú the likes of Jamal I mean ẹlẹ́wọ̀n as in my career reputation everything wà at risk now ah ah torí ẹlẹ́wọ̀n listen babe please jẹ́ kí lè jẹ́ first and the last time tí mo tún máa ever gbọ́ nípa Jamal nínú ilé if you want peace to reign. Ah, sorry o. Oh. juice or wine? Why? Kí la ti sọ? Ah, okay o. Oh, ni baby. Just like that. Oh, yeah, sorry. Sorry now. Juice or wine? <laughs> Juice or wine? Mm, oya juice. Okay. Okay. <laughs> Oh, mo God! tó fẹ́. I'm serious. That is what I want. want. Ah, ah. lo yẹ tí kò fóònù. I'm okay. oúnjẹ ni mo ṣe kalẹ̀ fọ́ra ẹ̀yẹn tí mi ò rí sìn o mo dẹ̀ ti ń pè látẹ̀kọ́ kò gbé fóònù. Is that what you're saying? I don't like to see you crying. Kò ní máa sunkún gbogbo àti wá ògbélé fún ẹ náà. Mi ò mọ ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ní pàtó. Obìnrin ni mí náà. Ara ò dẹ̀ kí ń ṣòkúta. Àwọn ọ̀ṣẹ́ tọ̀pọ̀ ń ṣe náà. Sometimes that's a power for her. is what he does for Libya. So I'm very sure he's going to come back home and you'll be fine. I'm very, very sure. tóun àtijọ́ ti ré kọjá. Jamal, released from the prison, is not completely free, as he can't quench the burning fire in his heart that still imprisoned him, except he tells the truth, the truth that will eventually set him free from emotional bondage. Ìwà burúkú gbáà ni mo was talking about. Like, I don't deserve this ṣó mọ̀ pé gbogbo ìgbà tí bá rántí pé èmi àti ẹ lájọ lájọṣepọ̀ ọkàn mi máa ń balẹ̀ ṣá torí tó bá jára àta ni mo bá dán rẹ̀wọ̀ ni ìgbéyàwó èmi àti Tòkunbọ̀ máa ti forí ṣọ́pọ̀ màá máa rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ káàkiri as a single mom. Hey. God promised me a lot of things. Like, gbogbo àdúrà Mary mèremère tó kún God me. You tó yẹ give me sọ fún lélẹ̀. Ẹ eh, bò ọ̀rọ̀ ọdún méje sẹ́yìn là ń sọ yìí. Ẹnu ọkọ̀ ṣì ń jẹ mi. Ẹ̀rí ọkọ̀. Sọ fún mi kí ni I think I'm. Um, I have to come out straight. That is so. sọ̀tọ̀ ọ̀rọ̀ fún Tókunbọ̀. I'm just going to tell him straight up. Like, I have conscience. Jamal. How dare you? You want to say what to who that what happened with who? So normal ṣá, so gbádùn ṣá. Is it what? So fẹ́ báyé mi jẹ́ ni? so fẹ́ dalé mi rú ni? Okay, tó bá lé mi jáde, ṣé ilé ẹ̀ ni mo fẹ́ wà ni? No, just listen to yourself. Are you making sense? Ha. Don't try me. Do not try me. Excuse me. wọ́n náà bó ṣe sanwó ilé ẹ̀kọ́ gíga rẹ̀ kó náà padà sílé ẹ̀kọ́. kí ló dé. wọ́n ní àwọn wàhálà ti dé Olúmídé ni ó.

tó o bá fẹ́ kí àwọn òbí ẹ kọ́ fojú sunkún ẹ tó o fẹ́ kọ́ gbé ẹ sí nílé ayé ẹ má pe aago mi mọ́. ẹni àwọn ti fún ní mẹ́sì kìnìún fún tíwájú kọ́tà. ṣètò ìlú tó kún ẹ̀fọ́ yàrá ìjà. you will see wọ́n ní kó tí wọ́n ṣe But you told me you were in protection and now you are pregnant. Can you please tell me something? Will you shut your mouth? àti Fẹ́mi ṣakéré jù láti bímọ ni. ṣé ò ponú. sórí àtọjú àtàrà ẹ kò sí ìjọba ìyọlẹ dé sáré. lórí eléyìí wọn ti wù láyọ̀ mo dé máa sọ láyọ̀ tí ò dé sí nǹkan kan tẹ́nì kankan wá ṣe. mi ò mọ tó wà lórí ẹ̀yin ọkùnrin sí tẹ bá ti rí o ó parí. kò yé mi tó ń sọ I don't know bóyá kò repeat it wọ́n á sì bí ẹni àtànù. honourable ti pàṣẹ o. this is what we call game. bàbá yín po wèrè o. ikú tó pa ọwọ́ wa ló wà. ìwọ gan ló yẹ kó kú. kí la lè ṣe. I am here to confront you. ò fẹ́ rí wèrè. Uh-uh. Babe, welcome. Kí ló ṣẹlẹ̀ náà? Why ìtọ́jú ẹ̀kọ́ rẹ lọ́wọ́? You are not okay. Come, come, come, kí ló Babe, talk to me. Why are you not fine? Well, I bumped into Jamal today. Mm, so? What and how? Ibi tí mo ti rí matter. Babe, what exactly is going on? Kilo ló dé tó o tiẹ̀ fẹ́ rí Jamal sójú rárá tó o tiẹ̀ dẹ̀ fẹ́ gbọ́rọ̀ ẹ̀ sétí? Is there more to this? Listen, kò sí nǹkan kan tí mo fi pamọ́ fún I don't just want to have anything to do with him again. You, ò very fẹ́ rí him, and that is how I want it. She bọ́kàn tiẹ̀ She máa sorry for your sílẹ̀ Be Bí mo ṣe and báyìí ni wọ́n ṣe nǹkan mi kò yí padà. Níbo gangan lẹ̀rí ọkàn ẹ wà? Ẹ̀rí ọkàn. Listen, ẹ̀rí me to cut it. tipẹ́ láti ìgbà tí mo ti gba oyún ọmọ àlè ẹ̀tọ́. what. ooo ó yà ẹ́ lẹ́nu ṣé o rò bẹ́yà gbogbo òṣì àti ìrarùn tí ìwà àti jàmáà jọ ń ṣe kiri inú ilé o rò bẹ́yà mi ò mọ̀ nípa ẹ̀. babe. babe i'm home. Ah. darling. some truth I better left unsaid to avoid explosive, dirty linen. Babe! The baby's home. Imagine. Ó tiẹ̀ tún ti dáná sílẹ̀. Ó tán gbogbo tẹlifíṣàn sílẹ̀. D. It's never wise to tempt the devil. Memories never change. When everything changes, the ungodly romance of Priscilla is not secret to Tokumbo. He knows it all. Imama <laughs> Fietisile, for a very long time, you kept warming his bed. As in, dídákẹ́ tí mo dákẹ́ mi ò mà ti torí ọlọ́run dákẹ́ mo dákẹ́ nítorí kàríà mi fans mi family mi reputation mi most especially media. mo ti ń bẹ̀ látàárọ̀ mo ò sọ kankan. You really want me to talk? Yes, please. You just ruined everything. Hey. Like you ruined everything. My career, my reputation, my endorsement deals, everything is gone. And you want me to talk? What do you want me to say? Jọ̀ọ́, wá mi sílẹ̀ máa pa mí síta. Ṣùgbọ́n pé téèyàn bá ń sáré kó má tẹ̀ tó bá ti tẹ́tọ́ eré kó má kú ló máa sá mo mọ̀ pé mo ti tẹ́ mo ti ṣẹ̀ sí i jọ. mo rò bóyá mo lè yàtọ̀ sí àwọn celebrities tó ṣẹ́kù káyé máa gbé mi gẹ̀gẹ̀ tó ṣe wù mí nìyẹn kán máa kẹ́ mi for now. mo fọ́ lóhùn ọba bẹ́ẹ̀. ojú mi ṣẹ̀ṣẹ̀ lánìí. mo fọlọ́hún you yóò dáríjì me. You know what? I promise I'll go far away and you will never see me again. Please, you deserve better. Please just let me go. Let me go, please. Ma, wọlé sí máa lọ́kọ̀ gbogbo ẹrù mi. no no no babe you know where. fine listen Oh, you tó ń lọ i will take responsibility of the child yes believe me i will take responsibility of the child i know what i'm saying. ohun tó wà lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ. dùkú bọ́ jọ mi ṣó mọ̀ pé imí tíntín létí àwọn gbẹ̀gìrì tójú bá kúrò ọkàn lè má kúrò bẹ́ẹ̀ just let me go please please please. mi ò fẹ́ mọ nǹkan tó wà láàrin wa àti tó lóyún fún ìwé yẹn tó jẹ́ i don't wanna know just promise me ṣe ní fún mi pé nǹkan kan whatsoever ò méjèèjì pọ̀ mọ́ please. I promise. I don't want to lose you. I don't want to lose you too. Babe. I love you. I love you too. Mi ò fẹ́ lose ẹ, please. I promise. See, kò ní kọjá rìn mi àti ẹ and I want you to promise me. Oh, I'm scared. Tó bá dọjọ́ wájú, tó bá gbé wá mi jẹyọ ọkọ. Babe, you don't have to be scared. I want you to trust me. I'm your man. Do you trust me? Do you love me? I love you. Babe, I love you too. I don't want to lose you. I want to lose you too. I'm sorry. Just, she been so Tokumba knows Jama is responsible for the pregnancy, but Prissy is unaware of this. Sorry. Listen, woman, every man must pay for his own foolishness. best o mo wà lọ́ngbà kan mm, mi ò gùn gẹ̀ẹ́tẹ̀ so n kò stop ni mo sọ fún ẹgbẹ́ mi bá mi. kí ló ń bá ẹ lẹ́rù? like you don't get it àyà mi ń já ìwà burúkú mo wù. Eh, anyway mo understand um, o mọ̀ kí mi follow Tòkunbọ̀ dáadáa. Yeah, and tí mo ra celebrities sometimes ọba náà wọn tó fẹ́ lọ wọn á update wọn ṣe so I think he will be running a press conference near Olani Crane Hotel. Crane Hotel Crane Hotel oh oh yeah. yeah mo kàn pé tó bá lọ bá tó bá explain fún un lè forgive it. You think so? I know so. Ah. I know so because our media personalities now are close to him àwọn èèyàn jàǹkànjàǹkàn máa wà bẹ́ẹ̀ so kò ní lè overreact anything tó bá sọ at that point láàrin ọkùnrin sọkùnrin mo ṣọ́ọ̀kù máa forgive ẹ. okay let's give it a try give it a try. Yeah. Yeah, thank you thank you god bless you. it's fine. hello Jamal ibo lo wà wo mo ní nǹkan tó wà very important mo fẹ́ bá ẹ sọ bye bye bye bye wo má bínú sí mi ọ̀nà crane hotel was mo wà báyìí torí mo gbọ́ pé tòwú bọ̀ ní press conference lónìí fún movie tuntun tó ṣẹ̀ ṣe ẹ̀rìnlẹ̀. ẹ wo má try ayé rárá rárá má bọ̀ kó wá bá mi báyìí báyìí tí mo wà kí n bẹ́ẹ̀ sọ nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Prissy you should know better inú mi ò dùn rárá sí gbogbo ìjà tí màá ti tòkun bọ̀ ń jà yìí mo dẹ̀ mọ̀ pé àǹfààní rèé fún wa láti ríra wa ká sọ̀rọ̀ nítubínúbi a dẹ̀ parí ìjà tá and let peace reign. Jamal sórí tó bá mọ nǹkan tó wà òkè fún ẹ àtẹ̀mí á dàpọ̀ wá bá mi bí tí mo wà Yes, every sin comes Jera, with wages, and all sinners must pay. Jama Jamal is condemned to face hey. the consequences Jama. of his sins, Jama. but little did he know the gravity of his sins. Wow. Good, afternoon. Good afternoon. How are you? I'm from Splendor TV, sir. Uh, nice to meet you. Good afternoon. Tiger good TV. Tiger TV. Good afternoon, sir. I'm from Noble Waters TV. Wow, nice to meet you. Really I nice am Tokunbo, as you all know. Ọdún ni mí mi ò kì Thank you, thank you. yes, sir. Sir, um, go gbọ́ wípé ìgbà tí àwọn world famous picture Koko gbé fíìmù ìrìnlẹ̀ tó ṣẹ̀ jáde fún yín, ẹ kọ́kọ́ ń gbé yẹ̀wò bóyá kẹ́ ẹ gbà àbí kẹ́ ẹ má gbà ṣùgbọ́n ṣe lè bá wa sọ gbà. ah no no no no no ẹ má ẹ má ṣìgbọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé world famous picture àwọn àgbà òṣèré nìyẹn and i mean nínú industry wa tí a wà yìí kò sí anybody tí ó lè kó iyán wọn kiri o and world famous picture wọ́n rí bí wọ́n dàbí ẹja ńlá nínú ibú tó jẹ́ pé everybody ló fẹ́ jẹ lára wọn you understand because it's just a, like a big table you get and everybody náà fẹ́ jẹ níbẹ̀ i i hope you understand so mi ò irú world famous picture ò lè pè mí kí n wá kọ́kọ́ máa ṣe bákan bákan so wọ́n pè mí lọ́wọ́ kan and inú mi dùn pé mo mo dá wọn lóhùn sóòrò. so kì í ṣe bíi pé ẹ fẹ́ gbà á. no no no no no wọ́n pè mí lọ́wọ́ kan and I, I answered. okay sir yeah. all right sir I realize pé style tẹ fún wa nínú rírì rẹ ó yàtọ̀ fáwọn ilé tẹ̀sí fún wa látẹ̀yìn wa <laughs> I swear. um, um style yẹn eh, ó depend though profession wa ni I understand we are actors and ẹ̀bùn tí ọlọ́run fún wa nìyẹn so ó yẹ kí a lè switch there is this thing they call switch you get ká lè so that a máa lè fit in sínú character tí wọ́n bá fẹ́. nǹkan tó kọ sínú script lèmi ṣe so and a lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dín nǹkan tí everybody gbà báyìí sí so mo o pe mo ti answer question. no sir one more question sir about sir question your. kí ló ṣẹlẹ̀ wá níbí báyìí ọ̀rọ̀ kí la fẹ́ sọ àmín ìpàdé wo ló wà àti àsìnwó ìgbọ̀kọ̀wọ́ Jamal it's me Jamal kò ní hẹ́là yìí. ah Jamal ló máa ń pa mí kí ló lọ ṣe tí tó wọ́ wá kí ló lọ kí ló lọ kí ló lọ ṣe kí ló. Ah. hello uncle. yeah hello. ẹjọ ta ni mò ń bá sọ̀rọ̀. Eh, Prissy ni Prissy ló ń sọ̀rọ̀ sá Prissy ìyàwó tòkun bọ̀. oh how are you. ẹ wo sá ẹ ṣáà máa bọ̀ ní crane hotel báyìí báyìí báyìí báyìí wàhálà ti ṣẹlẹ̀ láàrin tòkunbọ̀ àti àti jama ọkùnrin ṣe wàhálà kékeré sá. wàhálà. ẹ wo ẹ ṣáà máa bọ̀ ẹ ṣáà máa bọ̀ ẹ máa bọ̀ báyìí báyìí báyìí báyìí báyìí ni o. alright uh, fún mi níbi thirty minutes I'll be there. yes sir yes sir mama expect ẹ ṣe sá. Yeah má lọ máa pa mí jà má lọ máa pa mí kí ni gbogbo eléyìí tí mo kóra mi sí báyìí. ní sùúrù má bínú má bínú sí i ọkọ ní kí n wá orúkọ àǹfààní lélẹ̀ láti lọ́rọ́ kí máa orúkọ àǹfààní lélẹ̀ káyọ̀ máa fẹ́ ká mi sọ̀rọ̀. ẹ̀gbọ́n mo wà ókè. kí wọ́n ní sùúrù ṣẹlẹ̀ láàrin yìí. bí kò ní sùúrù mo ní kí n wá kí ṣàtúnṣe ẹ̀ṣẹ̀ tí mo ti ṣe ni mo ti ṣẹ̀ sí rẹ̀. ṣé lórí ẹ̀ṣẹ̀ pé òun báyàwó mi lájọṣepọ̀ ni. what. àbí ẹ̀ṣẹ̀ wípé mo gba ọmọ àmì ẹ tọ́. ọmọ àlè mi ooo oh, so now. o fẹ́ pretend bí wẹ́ ó possible kó má mọ̀. ẹ jọ ní sọ̀rọ̀ ẹ kí n get it right. o ń bá ìyàwó ọ̀rẹ́ ẹ lájọṣepọ̀. ẹ gbọ́ báwo lẹ ṣe àǹtí ọ̀rẹ́ ọkọ yín òun ọ̀rẹ́ ọkọ yín gorí ẹ̀ báwo ló ṣe láti báwo ló ṣe òun fáṣọ kò yé mi really. fine òun lè máa mọ̀ because àárín èmi àti ẹ̀ lójọ wà i decide láti ṣe lókun òru ni torí nǹkan tí mo ń try láti avoid náà ni so oh, now this is it. mo máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní báyìí. cameras cameras wà ń gbà yín. nígbà tó ń live láwa. cameras yẹ. good. orúkọ ara ẹ jẹ́ ọ̀rẹ́ mi. ẹ̀gbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oore tí mo ṣe ẹ́ mo ṣe ẹ́ lóore wọ́n gbogbo nǹkan mi ló wùn ẹ́ ògo mi ìràwọ̀ mi ọlá mi everything lọ́wọ́ ẹ̀ títí dórí ìyàwó mi ó wà okay in fact inú mi dùn at least mo ti rìn ẹ lọ sí oko ọba. One to set me up. yes. hello. am I on to the NDLE's office? good. I have a vital information for you. So sit down there. Are you Mr. Jamal? Yes, please. I do for you? I am Daniel Arochafe from National Drug Law Enforcement Agency, also known as NDLEA. Information reached us that you have in your possession some illicit and contraband drugs, and we have a warrant to search you. check that back, please. You come and check him. Please put your eye on him. Ah! I don't know how it got there. Nǹkan mo ní. What is this? Mi ò mọ̀ mi ò mọ̀ bóyá débẹ̀. Nǹkan mo ní o. Okay. Mi ò mọ̀ Hey. I would advise you to remain silent because whatever you say or do here will be used against you in court of law. On your right láti pe attorney ẹ̀ ní òkè You take this, pack that back, move. Pack our stuff here together. Move. that sent his friend to jail. This is what I was avoiding and now, fine, everything's in a secret. What would you have me do? Ayé mi o. Ah! Mo dẹ̀ sọ fún ọmọ Jàmá yìí pé kó má lọ bá tòkun bọ̀, àṣewọ́ ló rán ọmọ mi lẹ́wọ̀n. Ah, Jàmá. Sori nǹkan tó kọ́ sí sori nkan to cause. oró mi lọ ẹ̀wọ̀n. now you see. oró mi lọ ẹ̀wọ̀n. yes eh? seven years of life. Eh? I wasted seven years for life outside just tell me what would you have me do. ìwọ láàrin èmi àti ẹ. Eh, eh, don't worry. no problem. Ah, báwo ló ṣe ṣẹlẹ̀ máa ṣe lè ṣàlàyé fún ọmọ ẹ wò ṣe eré kan tó ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ tó wà láàrin ọmọ ìyá méjì ni tó dẹ̀ yẹ ká sẹ́tọ̀ àmì kébí bí gbogbo ẹ̀ ṣe ṣẹlẹ̀ báyìí mi but mi fẹ́ jẹ́ kẹ́ blame fún tó ṣẹlẹ̀ rárá it's all my fault put the blame on me thank you. An enemy within is as poisonous as a venom. Jamal's quest to be completely free is met with a broken heart. Two friends whose dirty linen had to be washed in prison one after the other. Tokumbo, the judge and jury, Jama served the prison sentence Tokumbo subjected him to. Jungle justice doesn't really come with weapons. It can be deciding one's fate, like Tokumbo did to Jamal. Truth does the laundry of dirty linen. The price might just be consequential. Jama dreamed, desired, and dared to pay the price of his dirty linen. ẹ sàn ìwé ẹ̀sìn látàárọ̀ ó yẹ kẹtì rí o alright it's nice doing business with you ẹ jọ ẹ bá mi ti di wá kí n náà okay alright. Court.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 torí ogun ló máa ṣèyàn èpò kì í ṣèyàn jà. Ah! my husband what if ẹgbà kan tó kọ ilẹ̀ ibì kan la máa ń gbé kalẹ̀ sí. from now till we finish this case nothing has no father. yes, yes sir. pastor ṣe bára ìlànà tí jésù kristi fi sílẹ̀ náà ni ká máa fẹ́ràn ọmọnìkejì gẹ́gẹ́ bí ara wa. irú ìfẹ́ báyìí kan ní ìlú ni wọ́n wí. ta something is not right. It's a, uh, the pastor is right. Kí kí ẹ̀mí mímọ́ kó Everybody please let us pray. Hey, eh, madam stop prayer. Stop prayer. This is not time to pray your life. Kí lẹ fẹ́? gbogbo nǹkan tí màmá tó wà ń gbà sọ fún mi kò yàtọ̀ sí nǹkan tó ti sọ fún mi tẹ́lẹ̀ ìwọ ni mo ṣe ẹ̀ ti kú àwọn díẹ̀ náà lọ́wọ́ bí ẹ. ẹni tí ó bá ti kú ló fún bá sọ pé ó ti kú kí ni big deal wà. ohun ṣé gbogbo ìwọ̀n máa ń wá ìtọ́jú àkópa ìdánilẹ̀ ìmọ̀ tó dàmà ní kó máa ń lọ ẹni tí ìròyìnjà ìgbà tí wọ́n kọ̀ mọ́ láyé. ó ṣe mí lẹ́gbọ̀n fún wípé àtúrógbé ọlọ́run á bá yín bẹ́ẹ̀ lọ́rùn wa. ìkábọ̀ sí lágbára ìsúnmẹ́wàá ikú báwo ló ṣe jẹ́ kí báyìí wọlé in the first place. mo dúpẹ́ lẹ nọ́tìsì sí wípé ẹ̀ ń wá fọlẹ̀ àtẹ́gùn máa wá fọṣọ mi. iṣẹ́ tẹ̀ fún parí rárá ó ní sábàlẹ̀ iṣẹ́ lè wá wá síbi ìṣẹ́ wa pẹ̀lú owó. ìyá mi wọ́n lè gbọ́ ó ti rí wọn ní tipẹ́tipẹ́ kó lè dá wọn mọ̀. kò dìgbà tí a bá ní ìjọba fi gbogbo ilé ṣòwò tó lè rìn lọ́wọ́ kò síbi tí mi wà mọ́ ẹ tí gbogbo èèyàn kan tó gbọ̀ngá ló sàn ní orí sẹ́ni. bàbá ẹ ṣé bí ẹ tó lẹ́kọ̀ọ́ ẹni tó bá ṣe yànmàyànmá nu yín ń máa fọ́ orí ẹ̀dá mi ṣẹ́gbọ́n ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ṣe ń lanu ẹnu yín kò dá bẹ́ẹ̀ ṣe ń ṣe. ọlọ́run nìkan ló mọ bó ṣe máa ń ṣe nǹkan ẹ̀. tó ṣẹlẹ̀ sọ́kọ yín náà ṣe àwọn pẹ́yìn lẹ́yìn. ẹyin mẹ́ta lẹ ti fún mi owó ilé ìwò ra rúworo èyí ra pẹ̀tẹ̀ ilé tó yóò ra irú kiri lé. èyí kí ló bá wọn ẹ̀ ń ṣe